Okay, darling. Thank you. Mommy, how about this one? No, it's dead. Eh, okay, it's dead. Uh, you people have to fix put that one for me. I think I'll start using that one. That one is like a bomb. What do they call boom it? Box. Boom, boom, boom box. Yeah, we use that one. No. Huh? Eh? No, why? I have to use that now. It, eh, it's not you people that spoil the speaker. Okay, okay, guys, please. Okay, guys, please. Let's keep quiet, please. Let's keep quiet. Come on, come on, come on. Can you people, let's keep quiet. Okay? Okay. Um, tap, tap, tap. Can we take this like to 5,000, okay? So that, um, in, in order for this, uh, like, like, not to be flagged, can we take it to 5,000, okay, please? We have about 97 people watching right now. Can we just keep tap, tap, tap, tap, tap right now? double tap your screen. Double tap your screen. Bírèdì ni ó wà lórí tébù mi ẹ má bínú mo fẹ́ gbé kúrò ní. Comment section please tap o so that Yeye Kudi will not go because if she go she not come back o. I won't. Ibu should tap. I won't. to be sincere I won't. mi ní parọ́ mi ní padà akọ̀wà lọ jókòó mi. Please can we allow the lady the a lady came up now I think she said it's Olu. Olu, what happened? You said something yes. happened to you. Sorry, I'm sorry. Uh, what happened? Yeah, yeah, I know. Yeah, don't mind my voice. My voice is gone, but I just going to say thing. Yesterday, I was just going. I think it was last one platform. I just saw some group of people that were talking about what happened before yesterday on there. uh, Karimo. That's why I know you ended the show, and they called you, and so they told me stop Karima from talking. I don't get you, my darling. Your voice is so bad. Oh, they said I stopped Karima from talking. Please, can you can you calm down? You know you are not used to all these social media dragging, so you don't need to go to places like that. Even if you see them dragging you just leave here. Just leave. If not, they'll. Next is the last one. Last one is um, Veron. you just the last one, uh, platform? That is um, Veron's junior platform, right? Yes, yes, yes, he was there. Wait, yes. wait, wait. You Wait, madam, Yesterday wait. madam, wait, oh, wait. Oh, my God, what is this? I've never liked it because the way they were talking about you that you stop uh, Karimo not to talk on everything. I said, no, that's not it. You know, mm. that is not that is not. I felt so bad yesterday. I, I felt okay. I will never do this again in my Don't life. worry. Don't worry. yeah, yeah. Yeah. Yeah, yeah. Good evening, ma. Good evening, my darling. Mo palẹ̀ ma. Ṣé ti nípa um, ṣó tẹ̀sí lálẹ́ ọjọ́ yẹn? Ẹ má yẹ kó sọ̀rọ̀ pa ẹ̀ ẹ má kọ́ dàbáìtì lọ síbòmí rárá lóòótọ́ ẹ mọ̀ pé àwọn tó wá sí comment section yìí náà sọ́mọ̀ pé àwọn sọ pé ẹ̀fẹ́ kíkàrí mọ́ sọ̀rọ̀ which is kò rí bẹ́ẹ̀ Sharatan ṣé ẹ gbọ́ mi yèyé. I'm listening to you, but I I'm uh-huh. interested in what she's saying. No, you can't say. Eh, no, no, you can't say. You can't say. I should not allow that, her to distract me. She saw something. She took. She wanted to make sure she's protecting me. So you can't say I should not allow her. I should not listen to her or distract me. No, that is what the the problem is about many of you. When they are lying on me out there, you want them to destroy my name and you expect me not to listen to the person that is coming to tell me that they are lying on me somewhere. No, I'm not going to. No, don't, don't say she shouldn't distract me. Maybe you should reframe the word. You should allow her talk. It is sad that she has a terrible voice. I don't know what is happening and I want to know. Can somebody enlighten me? Bossman, what is happening? Mm, yeah, yeah, let me tell you what happened. Since morning, the, whole everybody, people on Team Justice, they have been saying that you are not the one that allowed Karimo talk, that you are the one that called Karimo to your platform, that you are the one that Karimo was doing a show, that you are the one that called Karimo to your own show to come and talk here, and you now tell Karimo not to talk. That's the, that's the narrative they are pushing out oh. You know, I'm telling you, that's how they said it. They said it. That's how they have been saying it since they have been. That I did not allow Karimo to talk. I call Karimo to my platform. Yes, yes, Me. Yes, that's what they said. That's what they yes, said. They that's, what that's what they said. Yes, Even people that are eyewitnesses that were on that platform that they knew that it was Karimo that called my name. Karimo was like, she was blowing hot and she said, send by Tommy, please go and call Yeye to get ready. And that was why I called Bossman, and Bossman called you to come on live that day so that Karima will come and say what she has to say. Wow! What the way you are saying it now is that you you said Karima should not talk. You called Karima oh, and tell her to come to your platform saying. and stop her from talking. That's what they said. Well, that's what they are saying. That's what they are saying. Bossman! And people that. And, and Why do I today, plan today? I don't want to be calling, mentioning names of platforms. There are many. There are many. Like are many. last night, they have been on this matter. Go to panelists. They, they crucified me. I said, no, no, it's not like that. I was there. They crucified me. They even like on what, what song for me? On a last one. And I, I'm not aware of anything, yeah. no. Yeah, yeah. You know that last night. Yeah, yeah. Even, even somebody that you are supporting, even somebody that you are supporting that she has come to this platform, she was among those people today. Honestly, I don't, don't want to talk because if I talk now, maybe you feel like I like fight too much. Or I Who like is the person? Mention the person for me. Who even Ayanika was there. She was mm. there today when mm. they were saying it that you, yeah. you, are, you stop Karima from talking. She said a lot of things, so of things that uh, that eh. woman that is that Yinka ah. she was with them today. She they said a lot. This morning they have been pushing wow. narrative. They have been saying up and down that you you you you you you stop Karima from talking. That you you called her. You called her. A lot of them, almost all no, of the platforms. Me. They, me. That show last night, like uh, that. Uh, no, no, please. I, don't want us to rush. I don't want us to rush. I beg of you, people. I beg you. Olu, God bless you. I just want to, I want, please call Karimo on this platform. Sense, go and get me Karimo, please, if she's not at work. I can only share the light to her, ma. Yeah, share the light to her. Light, Let me call her. Hold on. One moment, please. She may be at work, but let me try. sadly. Hey. so ẹ ti parọ́ Toto tó ìmọ̀ mi lórí social media ọlọ́run á máa gbà mí lọ́wọ́ ẹ̀yin abínú ẹni kẹ. Ah, èmi ò ikọ̀ mi lè. That is why I came back She just came to say she just coming to say what they are seeing me. I haven't gotten her. Let me try one more time. She's at work. Hmm. Hmm. Hey. Eh? Ah, máa ń parọ́ gan lórí social media you. sì máa wá mo sì máa kẹ̀tẹ̀ because if uh, she's not available now that's fine but i will still get her and i'm just looking People i didn't know that anything like that is happening today and see if i don't block you just come and comment one you know you have used your mouth and talk just come and comment one on this platform and see what will happen to you what happened sense tani eh? i don't know they just change the narrative sense they change it up Okay. Well, you know that there are some people that are wolves, wolves in sheep clothing. Yeah. Even those people that will come on your platform and talk, they are among these people. Oh. Hmm. if you see there they will be you your comment section like this i see i kukuma know them me me i don't kukuma have i used to i used to work on the street of tiktok very well i used to go in and in even on comment section i know them and if i see them me i'm going to block them they yes please give me permission block to block them. today please i will give it I always mute, but you, please give me permission you see Anna you know me i only you know what i came out for to talk because you know I talked on some things, I said some things out, which that's what I came to talk about. You know, those things I updated yesterday. But because I was getting ready to travel from one country to another, so I didn't have the time to come out yesterday. I didn't get home until about 2 a.m with my children. You understand? So I now felt it is even my boss man knew he was saying I should come out yesterday, and but I told no, I'm busy. I'm going outside London. I was on my way to my firstborn. I have to get my bigger boy. From there, I'm going to now travel. You know, so I didn't have the time yesterday. On uh, he was talking to me throughout that trip. The phone there finally cut off. I didn't know that what he ba orúkọ ara wọn jẹ́ lálàá ń ṣe Okay. Oh, that, that, that, no, Moyo, please, I because I, am not happy with you. You did not allow. Ah, no, no, Moyo. Yes. No, no, no, no. They are about to sọ nǹkan fún mi. Tí wọ́n bá baru ba orúkọ mi jẹ́ tẹ́ni ẹ me. ń sọ fún mi. Ẹ má máa sọ pé kí gossip. Ọ̀tọ̀ ni pé bóyá wọ́n búyàn. Ìyẹn ò mú ò gbé anybody. Anybody ló lè anybody as long as orí platform one. Me care. But anything tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ justice for more bad tí wọ́n bá pa irọ́ please I have a right to know the reason why I have a right to know is so that I will know pé tó bá pé tòótọ́ ni I don't care but if it's not true it needs to be said to me so that I can address it you understand now I don't know why they uh, attacked you eh, my darling sister that night remember I had done a chat um, kí ni chat tí mo ṣe I don't owe those those accusing me now I don't owe them you know I always say it mi ò owe ẹni tí ò bá like mi lè explanation I don't give multiple f nípa wọn wàláì mi ò owe ẹni tí mi ò tó ò bá like mi mi ò owe wọn ní explanation but I owe you people that are my own that are probably not online when they now went to form this lie you know this is not the first time tí wọ́n máa ń ṣe gbogbo nǹkan justice for Mohbad that is why i decided pé àwọn chosen people kan ni mò ń deal lori justice for Mohbad you people know that and i bet a lot of you that follow me you see it i do not i am not in justice for mobad. for competition mi ò bá ti competition please mute your phone mi ò bá ti competition wá sí justice for Mohbad I don't think I have ever come out like this to say oh I take glory for this I take glory for that no we are Magic all for comment session. I know you oh. I know you are part of the Alabosi if you comment and come and do an Alabosi here I will slam you block phone very good thank you because uh, you see the problem is I'm hardly on TikTok I don't know what is happening on TikTok. So I most likely gbogbo kini. In fact, today you saw the videos that was sent to me. I shared some of it. You understand? They sent some of some videos to me where they stage show and they are abusing me. I don't care about those people. Wallahi lie me or wrong, Because they don't they are not important. What Wallahi lie? Wo important. Are you getting me? Now, Karimo I bet went to many of you, your platforms. A lot of you, Karimo came to your platform. But a lot of you are not matured. Many of you, you are still spoon feeding. Ẹ ṣì ń wọ pampers tí wọ́n bá ní kí èèyàn pampas elati wa kin wọ pampers. Ẹ láti wá kí show. Because e ba mi níbẹ̀ ni ọ̀gá yín ni mo jẹ́ now and forever Karimo have come to many of you ọ̀rọ̀ ń gbé èèyàn nínú ó fẹ́ bá yín sọ̀rọ̀ ṣebí Karimo ó ti wá sí pílátífọ́ọ̀mù mi in the beginning ìgbà tó bẹ bàbá did I if I have ever nísìn sọ pé don't go here don't go here ṣebí kò ní wá bá yín Why? What's my own business with that? Because many of you, you are in this thing for competition. You want to take glory. I'm not interested in taking glory. I'm not. Karimo máa ń platform me? Ó máa wá ṣe I have never called her to say, Karimo, kilo, tell me something, tell me something. I don't. Because this is where a lot of you miss it. I always say to you, leave Karimo tó bá yá tó bá hùn. Nǹkan tó bá ń gbénú or tó bá fẹ́ sọ, ó máa But ẹ má lọ máa tẹ́wọ́ bọ̀ lọ́nà You people are going to make it look like you are writing scripts for her. I tell the people that are normal on my platform, they hear it and they understand me. Suddenly, few days ago, I learned Karimo herself is going on different platforms. As long as she feels this platform are for justice for Muba, that is Karimo's business. Karimo Okinshomode, she's not a baby. She's an adult. Ẹni tó ti lọ́kọ, tó ti bímọ, over thirty something. Ṣé bébì nìyẹn? ó wá bá gbogbo yín ẹ̀ ń ṣe bí arágànnú àbí báwọn ṣe máa ń pè wọ́n gbogbo àwọn tó ń gba abẹ́rẹ́ nínú brain tó ń gba oògùn ẹ fọmọ yẹn láyè láti sọ nǹkan fún yín kí ni tèmi what's my own I then came out when she came to report to me she came to report to me like every other every one of you come to report situation to me and I try my best èyí tí n bá rí i pé ọ̀rọ̀ ẹ̀ ṣe dá sínú yín màá pe tọ̀tún màá pe tòsì màá dá láre láláre màá dá lẹ́bi lẹ́lẹ́bi màá dẹ̀ bẹ̀yìn gbogbo yín pọ̀ màá ní ẹ máa lọ o ẹ má jà mọ́ o ìjà ò pé o yeah this is what I do aside that I do justice for Mohbad with us you understand I I I I make peace between you people ọmọ yẹn dẹ̀ wá bá mi mo dẹ̀ torí ọmọ yẹn jáde ó wá fẹjọ́ sùn mí pé ara àwọn justice for Mohbad ara wọn ò balẹ̀ nǹkan kan gbé òun nínú something hurt my feeling lately that's the in her word and I want to clarify it I want to talk she came to you people before even me you understand ẹ lé dànù ẹ lé ẹ fi wáyé lé. on civil manner yín ẹ fi lé wà dẹ̀ mi ìgbà tó wà láì pẹ̀lú gbogbo nkan tó sọ gan mi ò yí papa sọ pé Karimo wá sọ nǹkan náà lọ́dọ̀ mi wà láì ṣí ẹ kókó mọ̀ kò ń ṣe ọmọ tẹ́nu ẹ̀ kò lè parọ́ ọmọ kó di I didn't still until I think she went back. Then she came back and told me that she wants to come and say those things on my platform. Ara ah, mi, ó ṣe Because reason tara mi ṣe ṣe bákan ni pé mo wò I don't want a situation tomorrow now. They will say I'm the one that put words in Karimo's mouth. I prefer her to go and say it on her platform. Because I am for justice for Mohbad. I don't want anybody to come and say, ah, Yeye Kuti, ló ló ló lọ fọ̀rọ̀ sí lẹ́nu, òun ló ní kó lọ sọ pé, ṣé èmi mọ Karimo family rí, àbí mo mọ Wùnmí rí. Nǹkan tí gbogbo yín mọ̀ nípa Wùnmí náà lèmi náà mọ̀, ojú gbangba ìtẹ́ mọ̀ ni, mi mọ anything pa wọn lẹ́yìn. So, she then said she has taken permission from her husband. Her husband is ready to allow, is going to, ready to allow her to spill anything. Ah, me ń ṣàṣe Boss man, right hand party mini. ni. Bóhun ìkẹ crucify ye. òun ready. oti bape, gbà pé òun náà ti mú mi jẹ̀yà So bó bá ń bú Owa tó ń bóhun, ó wà òkè pẹ̀lú boss man àti làgàtà mo wá bẹ̀rẹ̀ sí wá wọn kiri o pé mo ní ìdàtí ṣe ṣó Karimo ní òun fẹ́ bọ́ síta o I look for Basma Karimo eh, and Lagata for almost one hour aláẹbí wọn àwọn rèé I was looking for them on the. I sent my court class to go and test send Tommy. And Tommy is here. I said, get ready. Karima wants to come on the platform, but I need to get Bossman and Lagata and Co. Because she said she wants to talk. That she has gone to other places. Wọ́n bú òun, wọn ò tiẹ̀, ó tiẹ̀ sense. sense. In the process of waiting, not getting uh, these people, Karima called me back ó dà pé òun àtọkọ ẹ̀ dàrú mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ o ṣé mọ̀ mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ o ó dà pé ṣé àná husband dàrú Karimo dẹ̀ pè mí ó dẹ̀ ní ó ní Yèyé Kudi ó ní ẹ má wọ̀rẹ́ wọ́n ni kí n má sọ̀rọ̀ nsìn ọkọ mi ní kí n má ṣe nǹkan kan mo ní ọpẹ́ ní fọ́lọ́run remember I had updated tẹ bá rántí lálẹ́jọ́ yẹn mo ti update mo ti ní ọ̀rọ̀ justice for Mohbad yìí ẹ jẹ́ ká kúkú wá fọ́ gbogbo ẹsẹ̀ tébù. that was the first day. that was the first day thank you. ẹ jẹ́ ká kúkú fọ́ gbogbo ẹsẹ̀ tébù kí ẹsẹ̀ tébù kò kúkú fọ́ because Karimo said òun bọ̀ ọlọ́run dẹ̀ kúkú wá ṣe èèyàn àwọn tí mú mi wá wọnú fake id wọ́n tún wá bú mi so bó ṣe bú mi mo kàn rá hmm, thank god ọlọ́run kú ṣe àti Karimo àtàwọn ọkọ ẹni don't talk and I, nígbà tí n ṣe pé èmi ni mo lọ bá pé wá sọ̀rọ̀ so why would I even be worried to now say you must talk you must talk if she wants to talk she came to me if she doesn't want to talk that's okay I don't then won't tell me again I don't know what happened again few days later I don't know what happened on TikTok ẹ̀yin náà lẹ lọ ń tọ ẹ̀yin náà lẹ ń bàjà ẹ̀yin team Wunmi àti team justice for Mohbad ẹ̀yin náà ni lẹ̀ ń da gbogbo ẹ̀rú tó ń jẹ́ pé ẹ̀ ń jíjà ẹ̀ ìgbà tó tún yá kíní ẹ̀ tún bí inú ó ní òun fẹ́ sọ̀rọ̀ ó dẹ̀ pè mí ó ní èékúdí òun máa sọ̀rọ̀ ó parọ́ mọ́ òun ó ṣe kinní kan ah, mo ní Karimo ní sùúrù ṣé mo lè òun lè sọ ẹ rántí pé wọ́n ní òun fẹ́ sọ̀rọ̀ ní the other time mo lọ ń wá àwọn làgàtà bossman especially mo lọ ń wá àwọn kiri this time me ì tiẹ̀ wait mo ṣáná sí kinní pé màá dẹ̀ máa pe àwọn bossman gbogbo wọn dẹ̀ wá join and that was the day and the reason why she messaged me came to me was that òun fẹ́ bẹ bàbá mọ́ òun fẹ́ bá bàbá mọ̀ ó ní òun ti rí evidence tóun ní lọ́wọ́ òun fẹ́ fi prove it to the world pé bàbá mò òun ò bá bàbá mò sọ̀wọ́ tàn òun ni ó ní tí bàbá mò bá ṣépè fún òun ó máa mú ọ̀tá òun mò ń dá sọ ni o tọmọtọmọ ó ní kò sí ègún tí bàbá mò máa gbé fún òun ó ní yèyé i have to clear my conscience bó ṣe ń sọ bára ẹ ṣe ń gbọ̀njọ yẹn nìyẹn wàláìtàláì ah èmi dẹ̀rẹ́ i don't i can't stop her bàbá mò ló fẹ́ bẹ́ẹ̀. In fact, when she mentioned it before, gone, I have told her. She said on all this team justice for Mohbad that they have been pushing her that she should go to Daddy Freeze and that lie lie she's not going to go to Daddy Freeze. That she must come to it's my platform. She must come and say because I am somebody that farabalẹ̀ bale. ni kò sí nǹkan kan tẹ́lẹ̀ ṣe sí a bí mi mọ́ ni ọmọ ilé ni mí ó wá bí mi sílé ọgbọ́n èmi náà tún wá kọ́gbọ́n I don't do things gra gra gra I don't do things gra gra gra I'm a matured mind Kinda tó sorrow, mo process I assimilate mind you education is not in your it's the way you behave that tells people that you are educated it's not what you say pẹ̀lú gbogbo nǹkan tọ́lọ́run ti ṣe ẹ mọ̀ pé lóyún inú yín ẹ máa ń ké ẹni mo ní gbéraga ẹ mi ṣe ní ní máa ní bíkọ́sí nítorí pé kí ni mo kàwé ó tún bí mi nílé ire mo tún túnra mi bí a bí mi mọ ni ọmọ yẹn dẹ̀ rí ọmọ yẹn kéré bẹ́ẹ̀ yẹn ó rí inú súra mi pé ẹni tí òun fẹ́ bá tó rẹ̀ ó dẹ̀ tún padà bóun fẹ́ bẹ bàbá Emi ò bá bàbá mi lo bá bàbá so anything mi ba mi mi. ṣe ń sọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni lèmi wà fún and I gave her my platform hence the reason why you people I didn't even go and tell Baba in fact that day I just told some of Baba's people that they should make sure Baba is sitting you know, to hear her apologize. Ó wa kù sí Baba. But ọmọ yẹn so sọ torí tẹ́ bá gbónú Karimo ọmọ àgbà ni wọ́n sọ ó ní bójú ọdún kan lé ni bàbá find a space in your heart to forgive me ó ó ti ó ti pa gbogbo ẹ̀ kò control bàbá kò force bàbá ó ń bẹ̀bẹ̀ ni pé bójú ọdún kan lé ni bàbá ẹ̀yin ni òun ṣẹ̀ which èmi náà agree she's the only one tó bàbá ó ṣe bàbá bí bàbá dáríjì lẹ́nìí tí wọ́n tún wá sọ pé lọ́la àwọn ò tún dáríjì wọ́n ní right in fact that is all I know that is all that she was coming to say that was what was agreed upon nothing more nothing less not to come and say more than that, to beg and to tender evidence to the world what was said. As in, she said that is a lie against Baba. Do you understand? And there and there to me, that vindicated Baba. You may not count it as anything. That, to me, confession and tendering an evidence to back it up it relieved so many people that at that point, Timothy Fienuko, based on what Karimo said on Daddy Freeze's show, I know, remember, that thing made a lot of people drag Baba. And for me, God has vindicated him in that aspect. And I was good. In fact, I was overwhelmed as well I cried. I learned some of you said it's crocodiles. I learned some of you said it's planned work. I don't give multiple F about you people that said it. I'm not cashing. Kankan mi. Ìtó ṣe pàtàkì jù ni pé Baba, at your long at àti ọlọ́run àti mo mo ẹni tèmi ń bá nájà nìyẹn tàbá fi dídà ni justice for Mohbad ló mo mú wa mọ́ra wa àmọ́ra rí a lè má pàdé títí láí láí a lè má ríra ọ̀rọ̀ justice for Mohbad so if your own mentality is going to Yaba left mine may not go to Yaba left mine may be going this way bá ṣe ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ìdílé ta ti jáde ọ̀tọ̀ọ̀tọ̀ ni bá ṣe ń gbé àgbékalẹ̀ ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìwàsíwa ọ̀tọ̀ọ̀tọ̀ ni we are a lot of us are two parallel lines that can never meet tá a lè pàdé títí láéláé tọ́lọ́run ma fi wá níjọ́ àjíǹde náà ọlọ́run tún lè kà wá pọ̀ Ati ti wí pé ìwọ se mi mi èmi yàtọ̀ sí ìwọ. I can't force my mentality my thinking on you and you can't force yours on me. That's why I I don't condemn what other people say on their platform pẹ́ she read me, i don't want to know But when e, kò ṣe pátá ẹ̀ e bí mo ṣe dé lọ London tí mo rí àwọn èèyàn tó wọ bomb shot àti ẹni tó nídìí tó mi àti ẹni tó nídìí tó mi i cannot tell you not to dress like that nígbà táwọn tó ní ìlú gan wo kàkún kankan abèlè tẹ èmi you can't force your way of handling things on me and i can't force mine on you bẹ́ẹ̀ she read me, yẹn Karimo gan when some of you ask me to ask a question i tell you no Me ò lè jẹ́ kó ọmọ kan wá fún mi níṣó kó ọmọ máa ń respect ara mi mi ò kí ń kọjá àyè ara mi ó kàn jẹ́ pe ẹ̀yin kan béèyàn kọjá àyè o pé ò kọjá àyè àti bu ibi yín bẹ́ẹ̀ pé ẹlẹ́ẹ̀kẹ́ ìbu nìyín kò sí ẹni tẹ́ ẹ̀ bu ìwà lẹwà bó ṣé mi wá gbéṣẹ́ ràn yín ni mi ò ràn yín ta ni mò ń bá nájà bàbá ọmọ tó wá bá mi tó wò ó pé obìnrin ìgbékalẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ó dàpọ̀ bá nǹkan tóun fẹ́ sọ ẹ̀ ó lè control platform ẹ̀ àwọn èèyàn tó dẹ̀ wà lórí platform ẹ̀ many of them àwọn tó ní ìlàkàyè àwọn abiamọ tó tọ́. So I did I did the needful and I went back into my house later on, some of the people that are permanent panelists on my platform, they said that day I stopped the chat abruptly, that I did not allow people analyze what Karimo said. Ah, Money because to me, Shawani, yes, gbogbo wa ni ó bẹ̀ torí ó bẹ̀ àwọn abiamọ pé gbogbo that is upset with her with what she said then otu tún ó ní ìkúnlẹ̀ lòún wà ẹ dáríjì mi aside babasun tó bẹ̀ specially o ó ti bẹ̀ wá and I felt I should leave everybody to go and meditate on that ẹni tó bá wù I can't force you people forgive her I can't even force baba baba tó lọ́rọ̀ to forgive her I can't lie, lie. and because personally I did not want it would be that I want to force Papa. I refused. Papa even stopped when I spoke to him. After Bossman is a witness, Jay Blinks, they are witness. Bossman didn't go talk with Baba, Baba, but Jay Blinks and myself were the ones because Jay Blinks is my person. Mama Amy, tiban bá mamba ṣe nǹkan, máa ń bá àwọn èèyàn But After that girl apologized was when I went to do the critical analysis with Baba. Hey, Baba. Ṣé gbọ́ kíní báyìí, bó ṣe lọ rèé, bó ṣe lọ rèé, bí fi Baba But In fact, ah, tiẹ̀, nothing, nobody between the two of us even said, ṣe dáríjì, ṣe dá, because kò kàn oku Baba, oku kù oku Omoye, kù ọmọ yẹn àtọlọ́run náà, ó ó kú mọ́ kó ń rí ìpàṣẹ nǹkan tá a wà blessed are the peacemaker bí èmi àti jablin ó rí wa àwa ò bàbá pé ẹ dáríjì o ẹ má. Um, Jablin's actually streaming, and then they, they, people on our platform are saying that there's maybe issues please sit with English. oh, I'm sorry. Oh, J Blinks. Oh, I'm sorry, my sweetheart. Oh, J Blinks that I said I, I myself and J Blinks after Karimo had apologized. We didn't talk to Baba oh before Karim. Nothing like that. Oh, after Karimo had apologized, myself and J Blinks, we spoke to Baba regarding the apology, but we never ever asked Baba, "Have you forgiven? Make sure you forgive." And you, we didn't do anything like that. In fact, now, as I'm speaking, I don't know if Baba forgive, if Baba have not forgiven, if Baba is, is intending to forgive, if Baba will never forgive, it's his business with God, Karimo and God. But to me, we spoke to Baba and the way, just, just please, vintage, just please shut up. Shut up. Get the F out of my platform. Who is asking that for Mother case? Is is is it that she apologized for Mother case? And many of you, you many of you, orí yín ò pé, orí yín kò correct. Nǹkan tẹ́ ẹ dẹ̀ kí stand when I tell my truth nìyẹn. Tara ṣe máa ń ta yín, tẹ ah oh oh, oh eh, she's too proud. I am proud of myself because I don't think like a moron. I don't think like somebody that lives in Yaba left. Is, did she apologize for mother case? Mumu? Dada Didi? Did she apologize for mother case? She apologized for lying on Baba because her auntie told her when she asked to speak to Baba with the hope that was Baba she was talking to she said on Daddy Freeze pé I begged Baba not to bury his child so that I can also she said she volunteered herself for autopsy. So what are you talking about? Did she apologize for murder case? There's difference between murder case and lying on somebody. Murder case is what then happened, not even murder case. It's still a case of homicide. We do not know if it is a murder case. I'm, I'm not senseless like you people. I don't talk without reason. That's why many of you, they will you will continue to go to the custody. They want my money, lost one. I do not say what I don't know. Before I say something, I need an evidence. I can't say the case is murder case. It's homicide for now until it is proven beyond reasonable doubt that it is a murder case. That is left for the courts to decide. As I was saying before, I was rudely interrupted. So, I we we we, we didn't ask if Baba forgave or not. It's none of our business. We eh, only yes, went yes, eh, to. Could you please, sorry to interrupt you, but I just want you to know the reason why these people they hate you. Yes. These people that they call themselves soldiers from Mobad, number one, because you don't curse on your platform, because you, are, you don't curse Wumi on your platform, you don't curse anybody on your platform. And number two, the main one is when they all of them were busy dragging Oba, they were busy dragging that man, dragging okay, the man, the and you refuse to be part of that. And I'm still That's going to why. refuse to be part yes. of it. And the third one, again, mm. is during that they are spending case, the hmm. donation mm. and all. Those are the three things okay. that make people dislike you. Okay. They, whoa, if you don't dislike me more, whoa, God is not going to answer your prayers. Dislike me more. I will never curse the Oba. I don't have any evidence to prove anything. So I cannot be a part of cursing Oba, Oba Oshemi. In fact, if you know how much I love his wife so that in tó fẹ́ nǹkan tó fẹ́ pa yín yẹn ẹ Tete n ṣàlàyé ẹ̀ kẹ́ lè I love his wife so much before justice for Mohbad even came up go and see me crying one day when they they lied that the girl pied the lady olori pied I have it on the social media I be sure people will say that one is abosi too mo baby until it was we were told is a lie. Okay. I celebrate before I entered what they call justice for. I celebrate Olori. All our wedding since I've for the past four five years, I always celebrate our anniversary, and I will continue to celebrate it. One lie until if later on it is proven beyond reasonable doubt that the king you people are calling is involved in the matter. Eh, eh! Ìgbà yẹn lèmi máa tó sọ ti tèmi. In fact, when this whole matter started, I was the one that tagged the king. I tagged him. Go and ask him, King Elegushi. I tagged him that he should put a disclaimer. If all these things they are saying about Sam Larry is a lie or it is true, I will never join you people. And like we said, we both we all come from different background èmi o mi o dẹ̀ ń pe. mi o lè bá yín ṣe mi ò lè ṣépè fún Liam bó ṣe wà yẹn gbóhùn yín kẹ lọ ké kẹ sunkún láti èní Titi di ìgbà tí justice. let me interject you there yeye okay. do you know that the day that you put the that Ọba Elegushi to put the disclaimer you know it was the second day or is it second day or the third day that you hmm? went ahead because it came here second on, on, day. on your Facebook. yes The second day in the morning. On, uh, uh, look, came to Facebook on the uh, Facebook platform. We're listening to you. And yes. it was the second day that he went to put a disclaimer. He put a disclaimer on Sam Larry. So, the, let me tell you one thing. A lot of you, and Benuenyo, you are, many of you, when I'm saying, I'm talking, and I'm doing, hmm, hmm, you already know what I want to say. Are you God? Are you God? A lot of you, you said lying on me. That when I was saying that eh, I heard from spending and I was mm, mm, ah, I heard alone mm, mm, that is Elegushi is matter. Did you hear it from my mouth? Ṣé ẹ gbọ́ lẹ́nu mi. Ṣé ẹ in all the things that Elegushi have been writing out, saying he's looking for the people. Did you see him put my name? Do you think he doesn't listen to me? The wife is always on my platform. They, they, even say it and they, and they keep on saying it that you, you said that you have a recording, that you re recorded them. And I was watching that hmm. live that hmm. day, that day you were talking. Hmm. You said, they, people were asking you on the comment section that did you record? You said you don't have any recording. I don't and even... Today, uh-huh. They have not even shown an evidence of where you said you have a recording. I don't mind them. She'll say one thing, eh? Sense. Ọ̀rọ̀ Oti Diogun ti di pàláìtàlà kò ní yé yín a lot of people are aware ó ti di ogun ìlara and God will not heal you people gbogbo yín ọlọ́run ò ní jẹ́ kẹ́ heal bẹ́ẹ̀ lára mi láti èní títí di justice for Muba. i will still continue not only justice for Muba, cause bó ṣe rí gbogbo yín lápapọ̀ ẹ bá mi nídìí ká máa sọ̀rọ̀ ni sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí that is why nígbà tí Kàrímọ́ tó wá bá many of you tó gbé yọ tó bá yẹ pé sọ̀rọ̀sọ̀rọ̀ tó ní làákàyè ní ẹ máa farabalẹ̀ ẹ ní ìdá tí máa kọ́ iṣẹ́ lọ́wọ́ mi ẹ máa farabalẹ̀ ẹ farabalẹ̀ ah! ọmọ tó bá ṣípayá the best thing is to bring up such people what is hurting this girl you understand what is it that is hurting her You understand? There must be something that is making her restless. But you people want to put word in her mouth. And you think she's a mumu? She's, she's also a smart person. She knows what she's doing. She knows what she's doing. I'm not like you people. I can't do things the way you do things. Like Saint said, that these are the reason why many of you, you are saying that you dislike me. I don't care. I also dislike you people. Ṣé mo wá sọ́dọ̀ I don't bloody care. The only person toro bá gbé mi nínú gbé mi nínú tí mo bàbá even oh bàbá sì bá mi wí no. ask J Bling. J Bling is listening to me. Bàbá yìí bá mi wí lo which me ò share pẹ̀lú yín. Bàbá yìí bá mi wí níjọ́ tí mo bá wọn sọ̀rọ̀ pé àkíníkan ah, kíníkan mo dẹ̀ sọ fún wọn pé please. okay Baba still scolded me sorry dey blinks oh my sweetheart she's screaming me i'm sorry Baba still, scold, still scolded me i was with jay blinks he scolded me and said some things these are the things that i can't share with you people because many of you your heart is not good but the person i'm with who is the father of mo i have a relationship with him and I'm with him. He scolded me, which Jay Blinks was there. You understand? And the reason why he scolded me, if I share it with you people now, some of you will start crying. Ha ha! Some of you will even start abusing Baba Because ara ma bẹ̀ sí tayín, ẹ ma bẹ̀ sí jowú. Èmi kọ́ problem yìí. We are all running a race, justice for Mohbad. In different ways. Do yours. Do yours. I have never on this, my Alefa, condemned what you all are doing. And if Karima had come to you and you didn't give her audience, some of you were even saying that eh, Karima is a distraction. Karima is not a good person. Okay, so why are you people crying again that Karima wanted to spill some things and I refused her talking? What?